ẹ̀yin tí ẹ jẹ́ èèyàn ẹ̀ ta ni ọlọ́run ẹni mo fẹ́ pè sákèsì tí ẹ nífẹ̀ẹ́ wọn dénúdénú ọ̀rọ̀ ilé kúrò ní pé bóyá èèyàn ń báyàn ló kọjá ìbọ́yá ṣìkínní kan ẹ sọ fún wọn ẹ pè wọn sákèsì ẹ pè wọn sí kọ̀kọ̀ ẹ pè wọn sí bàbá kán mọ̀ kọlu ìwo o kí wọ́n mọ̀ kọlu ìwo o ẹ rí i pé nígbà tí wọ́n kọlu Ìlọrin àtàwọn àáfàá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó yíwọ́ tán tẹ́ntẹ́n ló kù ìgbà tí wọ́n kọ́ ń kọlu àwọn àáfàá àwọn àáfò kọbi ara sí ṣùgbọ́n nígbà tí wọ́n kọlu Ìlọrin torí pé Ìlọrin jẹ́ ibi tí Islam ti fìdí jókòó a lè pè ní orírun Islam nígbà tí wọ́n kọlù ìbẹ̀là dánwò ti dé ní ìsìn <laughs> ara orírun Islam orírun Islam ńlẹ̀ Yorùbá òun náà ni ilẹ̀ èwò jẹ́ hmm? bí Ìlọrin ṣe jẹ́ orírun Islam ìwò náà jẹ́ orírun Islam nílẹ̀ Yorùbá ṣe é mọ̀ pé ọsì ń kọlù wo náà ẹ má kọlù wo o hmm. àwọn àgbàbọ̀ wọn ní pàálẹ̀ kínní pàálẹ̀ kejì bójú ọ̀hún ọ̀bà fọ́ bàìbàì ni ọmọ wo mọ jẹ́ mọ pọ̀ ó sì yàtọ̀ sí kínní o àlè fi gbẹ́ntì ọ̀jẹ̀ kankan ọ̀rẹ́ wa ta ni ọlọ́run ìbàdá kọ́ jáwọ́ níbi máa kọlu àwọn èèyàn máa kọlu personality wọn pàápàá jùlọ ìlú wò ẹ lọ stop o wọn à ní kẹ́ ẹ mọ̀ sí content láti fi trend láti fi wá nǹkan tẹ́ ẹ jẹ gbogbo àwọn náà làwọn bí ìlú ṣe lé tòótọ́ ṣùgbọ́n kí wá ṣe bíi kí kẹ́ ẹ mọ̀ wá léèbù àwọn aṣáájú káàkiri àbí kẹ́ ẹ mọ̀ wá tó lè kó àbùkù báwọn aṣáájú káàkiri tí wọ́n bá ní wọ́n bẹ̀rẹ̀ sí máa tú di òǹkálukú wo alọ́ ọba mi o àwọn èèyàn mọ̀ gbóòórùn kóòórùn o hmm? ta ni ọlọ́run ẹ stop mọ́ ọkọ lùwọ́ o hmm. mo mọ nǹkan tí mo ń sọ ẹ stop mọ́ ọkọ lùwọ́ o àní sórí ibú o àní sèkòǹgì aburú o àní sàgbákò ara wa o owó tí mo ní mo ya yín o ẹ mọ̀ kọ lùwọ́ o ẹ mọ̀ kọ lùwọ́ o ẹ mọ̀ kọ lùwọ́ o tìwó lè ju ti Ìlọrin lọ o mẹ́rin sọ jù bá ń lọ o tìwó lè kíni yóò ṣe kíni yóò lè ju ti Ìlọrin lọ gbígbé ọmọ Yorùbá mú fún yín mọ̀ràn ni o ẹ má kọlù wo ó dàbọ̀.